Ara ẹ bá mi gbọ́rọ̀ kan o ọ̀rọ̀ yìí ká mi láyà mo rí o ọmọ kan ń bẹ tí mo fẹ́ràn o bí wọ́n ṣe bá a sọ̀rọ̀ kò yé mi rárá o n kò rí irú ẹ̀rí èyí o n kò rí irú ìfẹ́ yìí o ọmọ tó níwà tó sì rẹwà o bá mọ̀ ọ́n rẹ o kí n máa bá ẹ lọ jẹ́ ẹ̀ máa bá ẹ lọ ìfẹ́ jẹ́ ẹ̀ máa bá ẹ lọ ẹlẹ́yinjú ẹgẹ́ kí n máa bá ẹ lọ. Ah! oh what feelings burning me all up I can't express myself baby I wanna love you I wanna be with you eh? grow the eyes I babies with you. Sha-da-da-da, sha-da-da-da. Dum, dum, dum, dum. Dun, dun, dun, dun, dun, dun, dun, dun. Dun, dun, dun. Hey, dun, dun, dun, dun. Dun, dun, dun, dun, dun, dun, dun, dun, dun. Jọ à, ẹ jọ máa báyìí lọ ni wà, ó wà kí n máa báyìí lọ. Ijó, ọwọ́, apá, etí. Ó ga, ó ga jù, ó ga lájù bàbá beautiful nubia salute what are feelings náà pé track yẹn ó ṣẹlẹ́ńkẹ́jọ àtúntì dé gírì bàbá ṣe máa ń lórí Orísun láwa yìí akínyìn ni ètò mo kíyìn o ṣàlàfíà rẹ wà ṣé dáadáa mo bá lé o ó ní ẹkú àtijọ́ ṣe dáadáa ni ẹkú àtijọ́ ṣe dáadáa ni sálábíyà lẹ́wà gbogbo lè kọ́ o aha èmi náà ni ọ̀rẹ́ yín Victor Oyèbọ̀dé ìfẹ́ Rótìmí pé <laughs> orúkọ yẹn lásán orúkọ yẹn orúkọ yẹn orúkọ yẹn orúkọ ọ̀fẹ́ anything ìfẹ́ wọ́n máa spine mi wọ́n máa jẹ́ kí n ṣe giz giz giz giz pé o máa ń rí gangan nìyẹn ẹ̀yin ọ̀rẹ́ mi nílé ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin dádì mi mọ́mì mi ọmọdé àgbà ọkùnrin obìnrin akúrúyẹjọ àgùntà sọlò dúdú pupa eyín fúnjowó ìbàdí àràn bọ́ìsì mi tó ń mí gìjìgìjì àyìnà dé náà báyìí gbogbo nǹkan sọ́là fẹ́lẹ́ wà gbogbo lè ń kọ́ o ṣé ẹ ti jẹun bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ ojú yín ló ń dán bí ìranú ṣáláńgá yìí wọ́n máa ń gbádùn yẹn àtúntúndé bá ṣe máa ń dé ẹ̀yin náà mọ̀ pé tá a bá ti dé báyìí bí ẹ̀fẹ̀ bí ẹ̀fẹ̀ bí ìwúrí bí ìwúrí bí ayọ̀ bí ayọ̀ bí ẹ̀rín bí ẹ̀rín bí ìdùnnú bí ìdùnnú la máa ń gbé wá fún yín torí pé kí ni ẹ̀yin gangan lẹ dìsáàbù ẹ̀ gẹ́gẹ́ bí ṣe máa ń sọ lórí ètò ìbúni kò ní ibi ṣohun tí à ń là kọjá ẹ wò á kọjá lọ òde ìgbà rere sì ń bọ̀ ẹ jẹ́ ká ṣáà ní sùúrù nígbà tá a bá ti lè ní ìfaradà táṣe táṣe táṣe ní hope ẹ̀yẹn ni pé ta ní ìrètí ohun gbogbo máa da ẹ ṣáà máa wọ̀ọ́rì ṣẹ́ṣà wà òkè ṣẹ́rí ènì afẹ́ wa ṣeré pa díẹ̀ nítorí àkọ́rí ọ̀rọ̀ tá a fẹ́ wá sọ lẹ́nìí ó fẹ́ jọmọ́ bí eré kò fẹ́ jọmọ́ bí eré ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni nígbà tí mo máa bẹ̀rẹ̀ ètò mo fi orin beautiful nubia what are feelings bẹ̀rẹ̀ tẹ bá mọ ohun tó bá orin yẹn dé nìyẹn mọ̀ pé ah ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni nínú àwọn onírìsì orin yẹn ẹ rí i pé ó ń pe arábìnrin ní àwọn orúkọ kan eyín fún jowó ẹyin mẹ́nugún nǹkan nǹkan nǹkan nǹkan àwọn wọn lè pè ní àwọn orúkọ yẹn kórí ẹ máa wù ìtorí ẹ̀ la ṣe wá ń mú àkórí ọ̀rọ̀ èlé tá à ń pè ní orúkọ àmóríwú ẹ̀hẹ́n òun la fẹ́ sọ lẹ́nu kó tó bá di pé a sọ ọ̀rọ̀ gidi gan kó tó di pé àwa tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ ẹ̀ bá ṣe máa ń ṣe náà à á sọ̀rọ̀ à á tún mújó sí i DJ mi bá ní water filling tí mo fi bẹ̀rẹ̀ yẹn bí ẹ̀ka fi yẹn bẹ̀rẹ̀ tí ó bá lè ní water filling ẹ ṣáà fún mi ní àwọn orin tí wọ́n bá fẹ́ pé ó ní tó ní bí ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ àjẹ̀pọ̀ àwọn eléré wa ọ̀rọ̀ ìfẹ́ gbogbo orin wọn ìfẹ́ ìfẹ́ ìfẹ́ tó dúpẹ́ kí ni ìfẹ́ ni àkójá ọ̀fẹ́ ẹ pé ọ̀rẹ́ yín o ẹ pé alábàágbé yín o kódà kan tẹ bá lè pọ̀ tá yín gan pé wàá gbọ́ o ọkọ payá rẹ àyàpẹ ọkọ rẹ ọ̀rẹ́ olólùfẹ́ akọ abo ẹpẹra yín o pé ó yá máa gbọ́ báyìí wo ọ̀rọ̀ yìí ìwọ ló ń bá wí tètè ya túnú ẹ̀ túnú ẹ̀ sórísun báyìí báyìí báyìí báyìí torí pé kí ni akínyìn ni ètò mo tẹ̀fẹ́ sọ àwọn ọ̀rọ̀ yìí fún yín ẹ gbọ́dọ̀ láti yín lẹ̀ o ẹ má lòdì kankan o torí pé kí ni àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò akínyìn nítorí àwọn àwọn olùyàmí náà tó ń jẹ́ kí kí ìwà àwòrán yìí kó máa wá sórí ojú ojú ìwòran yín náà ẹ̀ àjọ wà ń bí ni torí pé láìsí àwa kò lè sí ẹ̀yin láìsí ẹ̀yin náà kò lè sí àwa àjọ àfẹ́ra wa nu ó yá DJ mi Sheikh Z làwílò hmm. ọmọ ọlọ́wọ́ bọ́tì ó yá sáré gbé wa rè lọ́lé ijó ó yá múlẹ̀ ọ̀ṣàmù ó yá a tún ti dé padà gìrìgbà sórí amóhùnmáwòrán yín ẹ ní choice ẹ ẹ tí ẹ ní kò sí títẹ ẹ ń lọ ajọlẹpọ ni <laughs> ajọlẹpọ bíi glue ni ẹ̀yin báwo <laughs> oh anyway fàyẹlẹpọ yẹ ìdùnnú náà ni èmi inú mi tẹ máa ń dùn gidigidi gan ni torí pé àwọn ọ̀rẹ́ mi tí mo tẹ̀ ti pàdé gan lórí orí ètò yìí wọ́n ṣe máa ń jù sí mi lórí Facebook tó máa ń jù sí mi lórí Twitter ó máa ń dàbí ẹni pé àtúntò ah, ah, ọjọ́ yìí ń bo lẹ́wà àwọn èèyàn gidigidi ni ẹni ló lẹ̀rẹ̀ ṣe ń wò mí ẹ̀yin jẹ́ ti join mi lórí Facebook àti lórí Twitter àti lórí Instagram sean mo ń gbádùn yín bí nǹkan lè máa dárúkọ yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni gbogbo yín padà èèyàn gidi ni mo ń jọ́kọ̀jọ́kọ̀jọ́kọ̀ wà màá kàn ṣe pé kí ni gbogbo akaka pàdé níbì kan kakọlọ kẹkọọ jẹun sí mi lọ́rùn kí wọ́n kàn jẹun sí mi lọ́rùn kí wọ́n á ṣe ìyá ayé fún yín kí ni ọ̀pọ̀lọpọ̀ pure water kakọ̀ máa mú mi lọ ah, ayé pọ̀ lẹ ah, kílẹ̀ kílẹ̀ <laughs> ẹ wo ẹ wọ́n jà fàlẹ́rẹ́ sọ̀rọ̀ àtúntúndé fún àwọn tó ṣe ń darapọ̀ wá lórí ètò yìí ẹ akínyìn ni ètò ẹ orúkọ mi ò sì yí padà Victor Oyèbọ̀dé ìfẹ́ Rótìmí ni nígbà tí máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan a fi orin gidi kan bẹ̀rẹ̀ látọ̀dọ̀ beautiful Nubia what are feelings ẹ òun ló wá mú wa fẹ́ sọ̀rọ̀ lórí orúkọ ìmóríwú yes orúkọ ìmóríwú which is pet names òun la fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. ẹ ẹ máa wò pé kò sóhun tí ó ń ṣẹlẹ̀ láyé yìí tí ò ní ìbẹ̀rẹ̀ ó níbì tí orúkọ àmóríwú or ìmóríwú ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ nígbà ayé babawa. wa ẹ ádámù àti éfà láyé jọ̀hún nígbà tí ọlọ́run tó ń gbà tó dá éfà tán kò pé lórúkọ kò pé nǹkan ó kàn mú tọ ádámù lọ ni ó ní ah! ìhà mi ni eléyìí hmm, a ó máa pè ní obìnrin ẹni pé ìyẹn gan lásán lásán ìhà mi pet name kan nìyẹn torí pé kí ni tá a bá wò dáadáa àwọn orúkọ ìmúríwú yìí nígbà tí a bá pe bóyá olólùfẹ́ wa bẹ́ẹ̀ àbí tá a bá pe bàbá wa bẹ́ẹ̀ nínú àwọn orúkọ yẹn wọ́n máa ń mú ìbáṣepọ̀ kan àti ìrẹ́pọ̀ kan wá tó yẹ pé ìrẹ́pọ̀ tí ò lẹ́gbẹ́ ni wọ́n máa ń mú àwọn ẹ́nájì kan wà tó yẹ pé ẹ máa wò pé bẹ́ẹ̀ ni pé àwọn eléyìí àtọ̀run ti múra wọn wá ni àwọn kan sì wà tí wọn ò mọ àṣírí tí mo fún ni ẹ mú lọ báńkì ẹ lọ fi gbowó ọ̀fẹ́ ni mo fún yín wípé àwọn orúkọ ìmóríwú yìí kò sí ilẹ̀kùn tí ó tì tí ò lè ṣí kódà kéèyàn kan máa ti bínú ẹ láti àárọ̀ ẹ láti bẹ́ẹ̀ láti aago méje àárọ̀ nígbà bá di aago kan ó kù ìṣẹ́jú bóyá ìṣẹ́jú tíún báyìí tẹ́ bá fún ní orúkọ ìmọ̀rúwú yẹn kí ẹ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ akọ bù sẹ́rìn ara ẹ̀ bá rọ̀ orúkọ ìmọ̀rúwú dáa ẹ bọ́dẹ̀ bọ́dẹ̀ ṣe dáa tó ó ní àwọn orúkọ ìmọ̀rúwú kan wíwá pé láyé ìjọ́hún àwọn orúkọ bíi ẹ má bínú ẹ̀ tẹ bá ṣe ń pera yín bẹ́ẹ̀ o bóyá kẹ́ ẹ ṣéǹjì hmm, Victor ti dé báyìí ó ti wá sí ó ti ṣí níyè báyìí ẹ ṣéǹjì àwọn orúkọ yẹn ẹ máa gbọ́. dádì wa mọ́mì wa kí tàǹdádì yín tàǹdádì ẹ̀ àmọ́mì ẹ̀ orúkọ gidi pípé dádì wa yẹn ó lè lo dad mi ah oh bó ṣe ṣe mí kò yé mi o love love love love one thing thing. àwọn orúkọ yẹn ó máa ń jẹ́ kó orúkọ tó máa ń jẹ́ kí orí wú ni. dáàdi wa ẹlòmíì ń dólùkọ dé a tún fẹ́ pe ọkọ a tún pè lórúkọ ọmọ ẹ̀ ṣé ṣé òtún rán létí pé ó bímọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣé kò mọ̀ pé òun bímọ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. dáàdi Dayọ̀ mọ́mí Káfílá Àbáchúkúdì wetin happen kí ló ṣẹlẹ̀ gangan ṣógun láyé ni mo orúkọ gidi wọ́n kó ẹ ìgbálẹ̀ ní máa jà náà yẹ pé àwọn orúkọ orúkọ bíi ìgbèm ìgbèm ìgbèm lẹ́ ń pera yín kò sí ní ìgbèm àyọ̀lóye ajá àṣọ ló máa tẹ̀lé ẹ̀wọ́n ló kẹ́ má di punching bag ilẹ̀ ẹ̀jẹ̀ àṣẹ́jì oje orúkọ tó wà right ẹ mọ̀ kó tó wọ́n ní nígbà tí nígbà tí nígbà sá àwọn dáàdì wa àti mọ́mì wa ẹ dáàdì wa àti gbọ́mi sì bá lùwẹ̀ dáàdì wa oúnjẹ yín ti wà lórí nígbà tí àwọn sá yẹn lọ àwọn olùkọ́ kan tó wá dé lẹ́yìn ìgbà yẹn àwọn olùkọ́ bíi ṣúgà díẹ̀ àwọn olú ẹ irú ṣúgà yẹn tẹ máa tẹ máa ń ronú tẹ máa ń ronú nígbà tí èèyàn ti pé sixty years tíyàwó ẹ ń pè ṣúgà tó fẹ́ fi diabetes àwọn ṣé wọ́n pè ṣúgà ọ̀dà lára ṣé ìjì kúrò wá orúkọ míì bó tẹ̀ jẹ́ bó bá tẹ̀ lo ṣúgà ó bá jẹ́ ó bá tẹ̀ tíra tó bá tẹ̀ lo ewúro mi ẹ̀pẹ́ yẹn tún da ṣe pé ọ́nà àdùn mi ń gbẹ̀yìn ewúro mo tọ́ bá pé ewúro mi bí yẹn bá tẹ̀ bó tẹ̀ bó tẹ̀ burú bó burú bí ó tó a máa yá ẹ̀wà àdùn ló máa gbẹ̀yìn ẹ̀ tó ṣe ìkúrò ṣúgà lo ewúro ní ohun tó da díẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àbí ìdìẹ ìyẹn tẹ̀ tí wọ́n á gbọ́ pọ̀ sí gbogbo èèyàn ní ìdìẹ báyìí o lè ẹ̀dù ẹ̀dìyẹ gan dì ẹ̀ ìyẹn tó tẹ̀lé ìgbà táwọn èèyàn tí ìmọ̀ wá ń wá tí ìfẹ́ wá ń ṣe kí ni tó ń gbélékè tí ìfẹ́ ń gbèrú tí gbogbo ẹ̀ kàn ṣe ń bìbì jọyọ̀ àwa ṣe ìjì ẹ̀ kúrò ní àwọn orúkọ yẹn àwa ń lo àwọn orúkọ tó jẹ́ orúkọ ìjìnlẹ̀ gbẹ̀lá abẹ́ sì máa lo love angel sweet yẹn náà tẹ̀lé wọ́n ta lo sweet àti candy ha oh ṣẹ́rí wọn mi ìrẹ́ni tó pè lórúkọ tí ò kọ̀ọ̀kan wà á kọ́kọ́ rẹ́rìn náà ni wà á kọ́kọ́ rẹ́rìn ni pé ah èmi náà wà á gba ìtàn ni. àwọn orúkọ nìyẹn orúkọ ìmúríwú táwọn olédè gẹ̀ẹ́sì nìyẹn o àwọn yorùbá wọn àwọn orúkọ yorùbá tó jẹ́ orúkọ ìmúríwú wà á gbọ́ ìfẹ́ mi ayé mi ayọ̀ mi ah tèmi nìkan oh oh oh ẹ̀yin oh, tèmi ah! kò sí ni kódà kó má lòó lọ́wọ́ kó má ráhùn tó ń ju ẹ ní àwọn orúkọ yẹn orí àwù inú adùn ààrẹ ayá gágá ìwọ gan-an tó fẹ́ ṣe wàá ṣe pàápàá ẹ̀ka tó mú lọ sí ilé eré hmm, ilé kò yẹ ilé eré lọ́dọ̀ àwọn ọlọ́kọ láyà bóyá ńgbà tí bàbá ti lọ bí iṣẹ́ ó ti rẹ̀ ẹ́ ó ti rẹ̀ ẹ́ mọ́mí dẹ̀ ni ah, sweety mi ìdẹ̀wọ̀n bóyá ń ṣe mí o jáàjá wọlé lọ ẹ mọ̀ pé àwọn obìnrin àyàkọ àti àwọn máa ń ní cold. tó máa ń fúnra wọn mi ẹ̀ ní já wọlé lọ i'm sure pé ọkọ yẹn náà ó lè mọ nǹkan tó mean but torí pé bóyá ó ti rẹ̀ ẹ́ akọ́kọ́kọ́ bá ìdánù nà ṣùgbọ́n má lọ bẹ́ẹ̀ yẹn wá wá orúkọ móríwú kan kó fi jíǹkì ẹ̀ ó kàn lè súnmọ́ kó wọ kó ní adé orí mi jẹ́ àlọ́ ah gbàgbọ́ pé ní adé orí mi yẹn ni pé adé tí mo wọ̀ sórí yẹn ni pé òun gangan ló ń jẹ́ kó máa jẹ́wọ́ gangan já wọlé nígbà yẹn bá tún wá wọlé tán tẹ wá bẹ̀rẹ̀ máàṣì yìí pẹrẹwu tẹ wá bẹ̀rẹ̀ máàṣì yìí tán tó ń kanlẹ̀ dò ń gbò bọ́yá tó bá kó wá tún ní adé orí mi kò ń gbádùn rẹ̀. Ah! Oh! mi bá ní kàtọ́kọ́ lọ́jọ́ náà kàtó jó ìjà parí ọ̀rọ̀ yìí ah! kódà àwa kan ṣe mọ́ kí n búdà sọ ẹ bẹ̀bẹ̀ lásìkò bó ṣe yẹ kó rí nìyẹn orúkọ ìmọ̀ríwú ó jẹ́ orúkọ kan tí jẹ́ pé tá a bá ń pera wa láwùjọ tí olólùfẹ́ méjì bá mọ bọ́n ṣe máa ń fẹ́ra wọn bọ́n ṣe máa ń pera wọn láwọn orúkọ yìí ó máa ń jẹ́ kí ìfẹ́ kí ìrẹ́pọ̀ kí ìdáríjì kó ṣe kí ni kó jẹ́ òkúnkúndùn nínú ẹbí àti nínú àwọn arábẹ̀ mo kàn wọ́n pé ṣé wo ilé láti ń kẹ́sọ̀ lóde òde tá a bá kọ́ bá a ṣe ń pọ́nra wa lé nínú ilé bá a bá dé ta a máa mẹ́sọ̀ọ̀pù bàbá déta ẹ kàn rí i pé ìgbà míì lórí social media ńgbà míì gan bóyá ọkọ àtìyàwó kan torí experience tẹ́mi nílé mi ṣe báyìí ọkọ àtìyàwó mi báyìí ó lè bẹ̀rẹ̀ bọ́kọ ẹ̀ wí akọ̀sọ ni hi jọ mo ti ń bọ̀ nílé kí wọ́n bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ tí èèyàn ẹ̀ bá bọ̀ lé kódà gan gbogbo ọ̀yàyà tí ẹni tó wà nílé yẹn tó fi tó fi tó fi ń retí ẹ̀ á ti sá lọ ṣùgbọ́n bóyá o ti kó tó délé yẹn o ti ní ọkàn mi yàn mo ti ń bọ̀ nílé ìyẹn kan lásán gan àwòrán ah ọmọ tí ń bọ̀ àwọn èèyàn ṣe máa ṣe palẹ̀mọ́ a máa dáná bóyá dín eléyìí ló ń dín eléyìí because kí ni ó ti mú rí ẹ̀wò a máa retí ìyẹn ni pé a máa anticipate a máa retí pé ah dédé olólùfẹ́ mi ó ti súnmọ́ etílé tó bá dé tán a wá balẹ̀ gidigba ó yá kásáré délé agbára má tẹ̀sùn tí ń dúró dè wá níbi táwọn ènìyàn ti ń sọ fún wọn ti ń fún wa ní àìdíà àwọn ti ń sọ bírú àwọn orúkọ tó máa fi ń pe àwọn olólùfẹ́ wọn bóyá a lè rí àwọn orúkọ kan bóyá èyí tẹ ẹ tí bóyá ẹ má bínú o bóyá lọ́wọ́n tí ìjọ orúkọ orúkọ gidi fún o ẹ tẹ́ ẹ tí mo tẹ́ ṣe ń lọ dáàdi wa mọ́mí wa dáàdi kàfílà mọ́mí tayọ̀ ìyá ṣúkúdì bóyá tá a bá dé látọ̀dọ̀ mátẹ̀sùn á gbọ́ orúkọ tí a lè change tẹ́ bá wá change tán ẹ wá gbá mi láago lórí Facebook kẹ́ wá fún mi ní àwọn orúkọ ìmúrírú tẹ̀yìn láìkì jù àbí tẹ̀ ń pe olólùfẹ́ yín mo fẹ́ mọ̀ ẹ fún mi lórí Facebook Victor Oyèbọ̀dé ni ẹ má gbàgbé ẹ pé àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí mi báyìí báyìí báyìí mo fẹ́ mọ orúkọ ìmóríwú tẹ̀ ń pe olólùfẹ́ yín ẹ lórí Instagram ní bẹ́ẹ̀ ìtẹ́fẹ́ pàdé lórí Instagram at officialvic for love official vic four àti love ẹ tẹ̀lé mi ẹ jọ̀ọ́ lórí Instagram á ah, jẹ́ ká máa tẹ̀lé ra wa ẹ má wọrí ẹ báyìí fọ́lọ̀ mi báyìí máa fọ́lọ̀ yìí báàkì ni immediately so ẹ ká ìṣẹ̀fà jù síra wa orúkọ ìmúríwò òníwọ̀ láìkì jù tó ń pe ọkọ rẹ ṣáṣí mi ó yá má tẹ̀sùn ìṣòǹbẹ ìgboro yá ah, má tẹ̀sùn wo mo gbádùn ẹ àwọn ọ̀rọ̀ yẹn. <laughs> ọmọ orúkọ orúkọ wà láyé yìí orúkọ wà ah má tẹ̀sùn yìí tó ṣe yẹn no no no no mo jẹ́ ní pọpọ́f <laughs> ràn mí létí abá ríra àwọn orúkọ lẹ́tí gbọ́ yẹn orúkọ gidi kó tó di pé bí a tó tẹ̀síwájú ẹ káàbọ̀ padà sórí ètò yìí akínyìn ní ètò a sì ń sọ̀rọ̀ lórí orúkọ ìmóríwú a lè ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ má tẹ̀sùn kan ti kí ni ó tún gbé wa lọ gbòòrò àtúnlọgbọ́n àwọn orúkọ táwọn èèyàn ń pera wọn lórí ayára bí ajere náà àwọn èèyàn ti sá orúkọ kan sí mi èmi ní tèmi ń tara mi èmi náà lórúkọ tí mo máa ń pe lólùfẹ́ mi o ẹ máa ń pè ní ọkàn mi yàn ah! pé my heart chooses hmm, ó kì ó kì síbẹ̀ bí ògì ó kì akọ náà sì máa ń pe ìyàwó ẹ máa gbọ́ ẹ ẹ my salt iyọ̀ mi ẹ sì máa gbọ́ my heart beat ìmí máa ń pe ìmú olùbẹ̀ ní bingo mi ẹ mọ̀ pé bingo dẹ̀ rèé ó máa tẹ̀lé yín kí ni yẹn ni pé àjọ lè mọ́ra ni sọ́dọ̀ kọ́tà lè pé kọ́dà kan ẹ lè pé olólùfẹ́ yẹn kan ní pápáyẹ àbí doc bó ṣe gan rí nìyẹn ọ̀rẹ́ mi kan tiẹ̀ wà mí tiẹ̀ mọ abis yẹn yẹn tó kọ́tà tó tẹ̀ ń pe ìyàwó tiẹ̀ kó tiẹ̀ wáyé mi rárá kò yé mi mọ́ nígbà tó ti ń pè yàn ní moonlight ẹ jọ̀ọ́ jẹ́ ta wá ní black light nǹkan báyìí tí ó fẹ́ ọ̀tí pín báyìí bó ṣe máa rí gan nìyẹn ẹ má dẹ̀ gbàgbé o mò ń sàn kankan fún yín lẹ́ẹ̀kan pé àwọn orúkọ ìmọ̀rìwú yìí wọ́n máa ń mú àwọn nǹkan kan wá tó yẹ pé ẹlòmíràn ò ní àwọn tó fẹ́ ṣe wàá ti ṣe kọjá lọ sẹ́yìn kó tó mọ̀ pé á ah, kí mo ṣe yìí ni mo fẹ́ fẹ́ fi sọ fún yín pé àwọn orúkọ ìmọ̀rìwú yìí bó ṣe dáa tó ni o ló tún dáa nídàkejì o kí n bá sọ pé kò dáa o ẹ máa wò bóyá ọmọdé kan wà àwọn méjèèjì wọ́n ń pera wọn lórúkọ ìmọ̀rìwú yìí àmọ́nú nǹkan sí kan ara wọn ẹlòmíì kan lè pèèyàn ní ẹni ẹlòmíì kan máa ń pèèyàn ó kàn lè ríyàn kó pè ní my love kò yẹ kó bóyá nífẹ̀ẹ́ èèyàn yẹn o kò dẹ̀ ní nǹkan kan fi ṣe pẹ̀lú èèyàn ṣùgbọ́n bóyá kàn fẹ́ pè bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ń pè bẹ́ẹ̀ bó ṣe ń gbọ́ òun mọ tó ń lọ ní agbárí èèyàn yẹn òun mọ téèyàn yẹn ń rò nígbà tó bá ti pèèyàn ní my love my love bí o ti pè fún bí oṣù mẹ́fà my love my love my love tẹ́lẹ̀ tó wá lò pé ah ọ̀pẹ́ mi òun tẹ́lẹ̀ tó nífẹ̀ẹ́ òun kọ́lọ̀ máa ọlọ́run ṣàánú wa bẹ́ẹ̀ ti tífẹ̀ẹ́ ń jẹ́ ń yàtẹ̀lẹ́ ló wá ń pè my love tó bẹ̀rẹ̀ sí ní gúlù pé ah! at last ọ̀rẹ́ tó nífẹ̀ẹ́ mi tó wá ń gbé ẹ tó ń lálàá ń pa ẹ tó ti ń ra ohun kan nípa ẹ tó ti ń ronú tó à ń pẹ́ lọ́sàn-án lóru ló bá ṣe ń pè náà ìwé náà tún sọ my love ẹ eh, lórí social media ẹ ẹ LOML love of my life ó ti ń lò fún ẹ lórí social media ìwé náà ó ti ń kojẹ ó ti ń kojẹ rush rush bíi bíi ṣàwámà ẹ wá ríra tán bóyá ìwé náà wàá ra flower bí òyìnbó níjọ́ valentine ó wá lọ bẹ́ẹ̀ ó ti ṣáà bàtà rẹ ó ti wọṣọ gidi ó ti áyọ̀nù ẹ̀ ó bá kanlẹ̀kùn pé ó fẹ́ lọ bá lólùfẹ́ rẹ o ló bá ṣílẹ̀kùn ó bá ba lẹ́sẹ̀ ẹlòmíì á wá di pé I thought you love me nítorí mò ń pè mẹ́ love ìmọ̀ kan pé pé máa ní bí ayé ti máa ṣe nínú ṣé ṣàǹgbà òfò bá wọn ìtorí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń lo orúkọ ìmóríwú yìí ẹja a máa bì kí á fù ẹjẹ fẹ́ lò fún kó jẹ́ ẹni tí ẹjọ́ ní àjọṣepọ̀ tẹ́tíjọ́ ní àjọṣọpọ̀ tí ẹ pé ọ̀rọ̀ ọ̀fẹ́ yín ó ti dán mọ́rán torí pé lẹ́fù tí orúkọ mọ́rúwìn máa ń lọ ó fẹ́ lágbára ju ká toast ká kọ inú ìfẹ́ síyàn lọ́ngbà mi. kódà gan àṣírí kan tún nìyẹn o bí wọ́n bá ní ẹnìkan tẹ́ fẹ́ toast àbí tẹ́ fẹ́ kọ̀ ọ̀rọ̀ tẹ́ fẹ́ kọ inú ìfẹ́ sí tẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ ẹ lè fi orúkọ ìmóríwú ìkẹ́kọ̀ọ́ fi bẹ̀rẹ̀ ná kẹ́ ẹ ẹ ẹ wá wo irúfẹ́ tí ẹ máa ní sí nígbàtí bá wà lámọ́ lẹ́tàn á kàn ṣe gẹ́gẹ́ tó gẹ́gẹ́ ni bó ṣe máa rí gangan nìyẹn láàárín àwọn ọ̀dọ́ ẹ máa lò ẹ tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ ẹ má lò ó fún un kò ní kó kó máa ní misconception yẹn ni pé kó máa rorò kúrò bó ṣe rí nù àwọn ọ̀rẹ́ mi ti tàjẹ̀ jíṣẹ́ olùkàwọ́hún play this is Mr Frank láti Lekki ẹlẹ́ǹgbádùn ètò yìí pé kódà pet name mi pé ẹ ti ń lo pet name tẹ máa fún ìyàwó yín pé ṣùgbọ́n torí pé mo ti sọ̀rọ̀ báyìí ẹ ti rí ìtẹ máa dì mú ètò èmi ló lè fẹ́ lò ẹ fẹ́ lọ ọkàn mi yàn ẹ máa sanwó ẹ o orúkọ àmúntọ̀run wa tèmi tọ́lọ́run fẹ́ mi nìkan ṣoṣo rẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀tẹ̀ fẹ́ ya yín sìn ẹ sanwó ẹ rẹ̀ máa fún láka nọ́mbà mi lẹ́yìn sìn <laughs> bẹ́ẹ̀ rí nìyẹn nípa play any love song yes of course DJ Sheikz Lawilo ó ti ready by ó máa jù yín ní orin a ní rí jù báyìí lọ lórí ètò yìí èmi lérò pé ẹ ti gbádùn àwọn ọlọ́kọ̀ọ̀jọ̀kan àwọn orúkọ ọ̀fẹ́ kankan ẹ̀yin tẹ́ ti ń lórúkọ ọ̀fẹ́ tẹ́ ti ń lórúkọ ìmọ̀nírú ẹ lọ wá kan ó dáa fún yín ó máa tún jẹ́ kí wípé kí ni kí ọjọ́ gùn kí ìfẹ́ gùn ká dáríjì ara wa kí gbogbo máa lọ ní mẹ́lọ mẹ́lọ. ẹ wo ọ̀nìrì jù báyìí lọ ọ̀rọ̀ pàdé ìwé pápá òde àròjọ bó ṣe máa rí gangan nìyẹn èmi sì ní ọ̀rẹ́ yín Victor Oyèbọ̀dé ìfẹ́ Rótìbí orúkọ mi orúkọ tún nìyẹn o <laughs> ó yá èmi ti ń lọ báyìí o ẹ jẹ́ ká rí ilé ilé là ń lọ àgbẹ̀kan lèrè koroko kó gbàgbé ilé o èmi ti ń lọ nìyẹn àwọn àti ráyìn lórí ètò yìí nírọ̀sán míì pẹ̀lú àkànṣe ọ̀rọ̀ èmi nífẹ̀ẹ́ yín ó yá ó dàbọ̀ DJ Shexy gbé wa lọ ilé ìjókòó.